This life is beautiful. This life jẹ́ ní mo wáyé fún. Ṣọ́nà This life is meaningful. I am in ìtumọ̀. Jẹ́ ń gbélé ayé ṣe This life is beautiful. Jẹ́ ìgbàgbé burúkú wo ló ṣe mí yìí o tí mo lọ sọ́jà tí n sì rántí rẹ jà tí wàá jẹ rẹ sí lásán. ẹ̀yin mọ̀ rèé àsìmọ̀ àwọn tó fẹ́ gbẹ̀yìn eléyìí fún báyìí bóyá mọ́là ni bóyá àwọn tán fi báàfù wá gbé ni. jẹ́ ń bèrè ojúlówó lójú kí n tó gbà ní. dáadáa. This life is Hello? Hello Simiu? Simiu? Wo mo mọ̀ fẹ́ yájú kan sí ọmọ ni. Mo mo mo sì rẹ́sì kalẹ̀ mo ti gbàgbé kí n rẹ já. Mo sì rẹ́yìn. Ṣé mo lè mú bíi méjì ń bẹ̀ kí n dín kí n fi jẹrẹ sí mi? Ẹ ẹ̀hẹ̀ apá ọ̀tún apá eh, eh, apá ọ̀tún apá òsì à ah, eh, wo kò kúkú ní déyìn ó sọ̀rọ̀ délẹ̀ bí ó ṣe máa dá ọ̀rọ̀ mọ́ yẹn lẹ́nu nu ó dáa ọ̀rọ̀ rẹ̀ yé wa apá ọ̀tún apá òsì apá ọ̀tún òun ló mọ̀. ṣiṣẹ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ lò. ọmọ àkẹmọ lọmọ yìí ó ṣe gbogbo ẹyin ẹyin ẹyin kírètì méjì bóyá pé bí tiẹ̀ ṣe é dáa jẹnu. kí olúwa kí n bá ká ọ̀dàdà ọmọ ṣe dandan ní Ah, Ah, yeah, oh, oh, ayé mi o ah, ah. abẹ́jú tí fi ń tẹnu mọ́ pé lápàtún lápàsì ó sì dájú ó fi tútù dájú ilẹ̀ ni ah, ìrẹsì tí mo rè gbàwọn rẹ̀ símíù símíù ó sì bá yẹ̀rẹ̀ sí jẹ́ fún mi ó gbádùn mi tó ó gbádùn mi tó èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. ọ̀rọ̀ òun wò ló sọ ṣé nǹkan ṣe ẹni nígbà táwọn adìẹ wa ò tí pọ̀ tó báyìí gan ẹyin tá à ń gbà yẹn times ten ni sí yìí tó fún mi ń sìn kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé. I'm sorry sir. I'm talking to you. sir I'm sorry sir kò yé mi náà sir ẹ ẹ ẹ ṣe rí bí mi ṣe wà yìí bẹ́ẹ̀ ṣe wò mí sir mi kì í jẹ yín kò dẹ̀ sí kankan náà àwọn fámìlì mi náà tó ń jẹ yín sir but mo dẹ̀ man, mo dẹ̀ máa supervise everything accordingly because táwọn customer bá wa rajà mo máa monitor bí wọ́n ṣe ń rà mo dẹ̀ man, ń ẹ sáré sà mo máa record everything sà but ẹ má bínú sà o nǹkan tí mo observe ni wípé bóyá kí kí kí kí a change oúnjẹ tí àwọn ẹdìyẹ wa ń jẹ ẹ ti understand bóyá tí wọ́n bá ń jẹ oúnjẹ míì ó máa lè jẹ́ kí wọ́n máa fún wa ní more eggs so ẹyin á lè máa pọ̀ á lè máa tó wá tàṣà observation mi nìyẹn sá. sọ nǹkan tó ń sọ fún mi sì ni pé oúnjẹ tí coordinator ra wa. coordinator wo coordinator wo tí mo fẹ́ gbọ́ gẹ́gẹ́ coordinator wo coordinator wo olórí búkú wo lọ́dà àkọ́kọ́ lọ́dà àkọ́kọ́ coordinator bẹ́ẹ̀ o ta ni ta ni sẹ̀pẹ̀nà ta ló fẹ́ pa ta ni island la fẹ́ rọ́ mi sí nínú tí pariwo coordinator coordinator mo mọ̀ pé coordinator náà ni. yọ́sùn orí ẹ̀ dàrú ni òfò orí ẹ̀ gbalẹ̀ ni. jọ ṣé ó dárúkọ coordinator nsìn èmi ló ń ṣépè fún ẹ bá mi mọ ohun tiẹ̀ ni mo gbọ́. ṣé òun ló dá kọkọ dé nítorí àbẹ mi. mo kàn gbọ́ coordinator ni mẹ́rin tó dá. ó ṣí èrè orí ẹ̀ ti gbalẹ̀ ó ṣe máa ṣíwájú ẹlẹ́dẹ́pẹ̀ẹ́dẹ́ èmi mo dá kọ coordinator náà kò dárúkọ ẹ̀ náà kí ló ń ṣe yìí. I'm sorry sir. you better pocket your sorrow idiot manager ẹ ń láti ṣe account kó pé pérépéré kí n rí i pé nǹkan tẹ́ ń ṣe transparency ní iṣẹ́ náà. Simiu Simiu ẹ lé ọ bàbá mi simiwe ẹ máa sọmọ gidi ah. ẹ máa sọmọ rẹ láti tó tó ti ń kẹyìn rẹ wálé. Joshua Joshua. bí sẹ́ńkọ̀ kan ẹ̀ láti tó tó sì ti ń kọ wálé mọ̀ ṣàyọ́jú mọ̀ rí. Jésù Jésù ẹja ni mo gbàgbé mo sì rè gbàmí ráìsì tí mo gbé kaná ni ah. ìkíní ńgbà tí ń kọ́kọ́ fọ ẹyin kìíní wọ́n ti sè é mo bá rò pé bí gbogbo rèé ṣe rí nu nígbà tí ń fọ kejì báyà fi pon yẹkẹ ah. ó yẹ sọ ìrẹsì di sàwámọ̀ mọ́ lọ́nu o. Ah, ayé o ẹ ṣe sọ̀rọ̀ èmi lọ̀gá ẹ̀ èmi mo ní bí. wo kò sí ẹni tó lè bá mi sọ torí owó rẹ sì ni mo sì wá torí mo gbà àwọn rẹ ni ó sì san owó nkin tó kù òní àyìn kò sí ẹni tó lè bá mi sọ. ṣẹ́rí ti oní ìrẹsì yẹn agbára ọlọ́run ah, ẹ ṣeun bàbá mi. nǹkan tẹ́ ń sọ ni pé ẹyin sísè lẹrù pẹfẹ fọ ẹ wá fọ tútù síbẹ̀. bẹ́ẹ̀ni. ẹyin sísè púpọ̀ náà ò dáa náà bọ tútù lẹ wá fọ sórí ẹ. ó dàbí ṣe kó wá ó dẹ pọ̀ nlé. kódà tó bá tó bá tún kó wá ní tán a máa tẹ̀lé ah, ah, àwọn mọ́nà tí wọ́n ń ṣe indomie tí wọ́n ń ṣe ládùúgbò a fún ọ lẹ́yìn. Ah. èmi ẹ̀ sì wọ bẹ̀. mo ẹ̀ sọ́jú kòkòrò bẹ́ẹ̀ ṣe wọ̀ mí bí ọ̀bà ṣe pọ́ ní mú. mo sì gbàgbé rẹ̀ o ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ o ìwọ ló ń jalè ìwọ ló lè. bàbá mi bàbá ṣe ti yún un ni o a sì mí ò jalè o ah. kè é jalè o kè é mú kànmọ́kàn o ah. kódà gbogbo nǹkan máa gbé wálé ó lẹ́yìn lẹ́ máa fún un. mami ah. mami. Ah! It's okay, it's okay. It's okay. Sir, Joshua, I'm, so, I'm sorry, sir. sir I'm sorry, sir. Sir, mo lè explain, sir. Ṣé rí gbogbo nǹkan ṣé rí sir. Ọ̀gá mi, sir. Ah. Six. Then lẹ́yìn six a ní. bàbá yóò gbọdọ̀ dé. ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ẹjọ́ tó ní tọ́lọ́ sà ọ̀gá ẹjọ́ tó ní tọ́lọ́ sà. sẹ́nu ọjọ́ máa bẹ náà. ẹ pẹ̀ mọ́ sà. má bàtẹ́ bùjẹ́ má bàtẹ́ bùjẹ́ kò fẹ́ dà fún ẹ má bàtẹ́ bùjẹ́ ìjọ́ tó lọ mọ́mí ẹ̀ máa lọ nìyẹn. èyí náà tó lọ. ẹ má sọ̀rọ̀ kama ẹ má sọ̀rọ̀ kama mọ̀ ń dorí àti mẹ́fà lù ní. coordinator please I can explain. má nà ẹ kúlẹ̀ o káàbọ̀ ọkọ mi o. a sì mi o èmi ló dé tójú ẹ kóró báyìí. ojú mi ò ṣe ní kóró ọ̀gá mi ti dá mi dúró bí ah, ah. wọ́n dé dúró kẹ̀ a máa kan nǹkan o. ah mami ẹ kàn kan gidi kò ń ṣe nǹkan ẹyọ kan lẹ́kàn ẹ sì kò tiẹ̀ lórí eré aláǹgbá kò tiẹ̀ lẹ́bàá gidi ẹ kọ́ gidi tara ṣé mi ò wá ṣe nǹkan báyìí. mami ẹ ṣe mẹ́wàá ẹ wo kò sí ẹ̀bẹ̀ tí mi bẹ̀ ọ̀gá mi tán o gbogbo àwọn tí mo mọ̀ kán lè bá mi bẹ̀ wọ́n gbogbo wọn ni mo lọ bálẹ̀ ọkọ̀ kan kán bá mi bẹ̀ ọ̀gá ọ̀gá mi ò gbọ́ o bẹ́ẹ̀ ni. lórí ẹyin mélòó. ẹ kí lẹ rí sí mami lórí ẹyin mélòó nígbà tẹ́yin wá síbẹ̀ tẹ́ ń fò sókè tẹ́ ń fò sílẹ̀ tẹ́ni ó máa ń kó wá tẹ́ múra kankan kankan ó tà fáwọn mẹtì ó tà fáwọn mẹsúyà ó ń kó wálé tẹ́ni mo sọ lé pọtri pé mo máa ń kẹ́yìn fún wọn ẹ mọgbà ẹ mami. ẹ ṣe bí wọn náà ló sọ fún mi kí wọn máa bù ọ ni. ẹ anyway wọ́n ṣáà ti dá mi dúró níbiṣẹ́ ó kún nǹkan tá a fẹ́ máa jẹ. wọn ò tó bẹ́ẹ̀ wọn ò tó bẹ́ẹ̀. ẹ torí pé wọn ò tó bẹ́ẹ̀ gan mo ṣe wá bá yín bẹ́ẹ̀ ni torí pé wọn ò tó bẹ́ẹ̀ gangan ò ní mo ṣe wá bá yín pé ẹ̀yin àtàwọn màmí tẹ́ ẹ jọ ń ṣe mítìn lóru. ó ti yé yín ẹ máa lọ bá mi bá ọ̀gá bẹ́ẹ̀ ni ẹ máa bẹ ọ̀gá ọ̀gá máa gbọ́ wọ́n máa gbà ṣe rí tí ọ̀gá ò bá gbọ́ tọ́gá ò bá gbà á ah! mami gbogbo ará àdúgbò ló máa mọ nǹkan tá a ṣe ti lè fi jùlọ máa sọ fún wọn pàjẹ́ ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín. sílíù ẹgbọ́n ṣàjẹ́ ni àbúrò mo ṣẹ̀ṣẹ̀ gbà ń sìn wípé ọmọ ìyá kí ìyá ọmọ bàbá ló máa bà ládùúrò owó tó fi ràn mí lọ́wọ́ last week mo tún wá pè é nípa ìpàjáwìrì lẹ́nu ó dẹ̀ tún dé ó jẹ́ mi náà ah, ó ṣe o mo mọ̀ ọ́ lóore o torí pé oore ńlá ló ṣe fún mi ó ṣe mo dúpẹ́. àǹtí mi eh? why you saying all this tí mi ò bá ṣe fún yín ta ni mo ti fẹ́ ṣe fún after all ẹ̀yin nìkan lẹ kù bí parent fún mi ah, ẹ wo oúnjẹ ọmọ ni o keep on eating it kò ní pa yín lórí. àmì màá dẹ̀ jẹ́ dojú alẹ́ ní lágbára ọlọ. wá báwo ni oògùn yẹn ṣòun ló ṣá ẹ kì í má lò kẹ <laughs> tẹ̀yin ti ti di dókítà mi ti ẹ dàbẹ jẹrìí. àdẹ̀fí bó ṣe lóò jẹun lémi lémi. ẹ wo mo ti wá òkè. ṣọ. òbá yó ó ń ṣe bí mo ṣe wà yìí. àfi àfọyín gbọ́ pìrìtìkó mẹ́fọ̀ lẹ́rùn mi ọ̀gá ti fọ ẹ bá gòye lẹ́rùn ọ̀nà ẹ̀fọ́ ọ̀nìkọ́ni káta ọlọ́gbọ́dọ̀ lè bó ṣe jẹ́ èsì burú ni ìyọ̀ bí. iju kí ló ń ṣe ẹ sórí alex pé manager ló ń bá sọ̀rọ̀ so wa ok. who you help. Ah. ṣé manager àtijọ́ àbí manager ti sìn. coordinator. ẹ jọ ń tọrọ dọ̀hún ẹ mọ coordinator mi ntí má ti bẹ̀rẹ̀ ntí má ti sọ fún yín oníkẹ́ madam. mr siri ẹ jọ ẹ ò ti jà ní nìkẹ́ pé mo rò pé siri níjọ́ tẹ́ ti ń jẹ ewúrẹ́ njọ́ tẹ́ ẹ ti ń jàgùtàn njọ́ tẹ́ ẹ ti ń kẹ́ yín jẹ tẹ́ ẹ mọ̀ pé fúrọ̀ ọ̀run adìẹ ẹ jọ ṣé mo délé ọ̀dọ̀ yín jẹun rí ṣé mo ń yabọ́ wálé yín rí. bàbá ọkọ mi bẹ́ẹ̀ hmm. bá tiẹ̀ wo tiẹ̀ wo tọ̀dọ̀ mi. Hmm, torí pé ẹ̀yin náà yà sínú owó tí wọ́n ná nàìjíríà. ẹ̀yin tẹ̀ ní yà sínú pounds tí wọ́n ná ní UK abẹ́yìn wọ́n yà sínú dọ́là tí wọ́n ná ní Amẹ́ríkà yín lè mọ̀ wo tọ̀dọ̀ yín ẹ wo mọ̀mọ́ ẹ wojú tèmi dáadáa o look at my look at my wẹ̀wẹ̀ uh, look at me wẹ̀wẹ̀ sọ̀rọ̀ mi yé yín ẹ jọ ibi tí a bá ti gbá mọ́làdé ibẹ̀ ni kẹ́ ẹ jóde tí a bá jóde lẹ́yà dọ́dọ̀ mi ẹ ń sọkùnmọ́ yín lẹ́sẹ̀ ni ẹ máa wọ yín tururu ẹ máa wọ yín tururu ẹ máa wọ yín tẹ́tẹ́ mi kú dànù mi àbí. ṣé ẹ ti ẹ̀rí bíi ẹ̀dùn àbàdé yìí ẹ ti jẹ́ kí wọ́n bí mi mo bá ṣe pátápátá ẹ lè mójú kọ̀ gá ẹ bá mójú kọ̀ gá yes sir yes ma. àwọn tí mr kẹ́hìndé ni ìlú àwọn mr sèyí ẹ kúrò lè ma. madam kí ló ṣẹlẹ̀. ẹ kúrò lẹ́yìn ẹ ẹ dákun ọ̀rọ̀ ọmọ mi á sì mí yún mi bá wa ẹ dákun mo fẹ́ bẹ̀ yẹn bá ń bẹ̀ ọ̀gá kán bá ń gbà sẹ́nu iṣẹ́ padà ẹ wo láti ìgbà tó ti kú òǹbí iṣẹ́ àárín nǹkan kan jẹ ó sì ní ń bọ̀ mí kò rí bì kankan lọ dá. ẹ rí nǹkan kan jẹ kí n bá yín bẹ ọ̀gá <laughs> tẹ́ ẹ bá rí nǹkan jẹ ẹ ṣe lọ jẹ òkúta. a ah, káàsì mú mi sí. Ah, ah, kí n bá yín bẹ ọ̀gá àwọn olè yìí ṣe rí bí mo ṣe dijú mi kí n tó la kẹ́ ti gẹ́rà kúrò mi báyìí ìwọ gẹ̀tìmán àti kọ̀dínétọ̀ ó yá ń bí. kọ́ndínétọ̀ ẹ bá mi bẹ̀rẹ̀. Ah. kò how are you i'm fine thank you. dúró oh no baby mi ní lè dúró jẹ bread mo ti late. kọ́dé dúró ṣé o ti ṣe tán. olúwa mi bẹ́ẹ̀ ṣe ń pè mí mọ̀ ń jẹ́ ọtí pẹ́. tẹ́ bá ń gbọ́ jí mọ́ sùn béèyàn bá sùn kò ní sùn. kí ni ìyẹn ní ṣe. tó bá sùn tó jí wa láti ẹnìyẹn. Sa. ẹ eh. mọ bínú sa ẹjọ́ nítorí ọlọ́ọ̀gá ẹjọ́ tí má ti ń sọ ẹjẹ́ mọ́ jí mi àbí má sùn jí mọ́ <laughs> ọlọ́mọdé bùkátà mi ó padà pa yín. bí ti báwo ìyá mi ló bí ẹ ni. lóòótọ́ ìyá kan náà kọ́ ló bí wa àmọ́ ṣe mọ̀ pé èmi náà níyàwó mo lọ́mọ tèmi. ìgbésí ayé mi dọ̀wọ́ yín tí bá kú mo lè mọ́ nìkan kan mo lè bá wọn mọ́. bẹ́ẹ̀ ló lọ́wọ́ pẹ̀lẹ́ tí ṣe é ló bàjẹ́ já lóyún. honey I'll see I love you. bàbá ọ̀dọ̀ bọ̀ madam mo sure pé credibility wa náà ròyìn ẹ̀ fún yín. bí mo dẹ̀ ṣe point out sí ma ọ̀dọ̀ wa very very credible nǹkan tí customer bá ń fẹ́ exactly la máa ń fún wọn ilé ìtẹ̀wá lẹ fẹ́ bá wa dọ̀wọ̀ pọ̀ yìí inú wa dùn ẹ̀tẹ̀ bá dẹ̀ ṣàkíyèsí ojoojúmọ́ là ń gbòòrò nítorí pé wọ́n like nǹkan táwọn fún wọn ni so um, it will be an honour for my company to do business with you. òótọ́ lẹ sọ ẹ kókò má dàbí wípé èmi náà ò sọ̀rọ̀ ni ẹ mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé àwa náà ṣetán láti bá yín dòwò pọ̀ um, ní báyìí ẹ send account details yín sí mi um, màá lè forward three point five million naira sínú account yín in advance. three point five million. yes. so taba ti wá deliver ẹ ṣe one point five yòókù. definitely nígbà tó bá ti bá mi distribute àwọn ọjà yẹn síbi tó yẹ kẹ́ distribute ẹ sí máa san èyí tó kù náà. mo ṣẹ̀ṣẹ̀ rí i pé lóòótọ́ ẹ fẹ́ bá wa ṣòwò ni. <laughs> <laughs> Mr. Gbọ́láhùn ẹ fọ́ọ̀nì tí mi bá ní báyìí dòwò pọ̀ mi ní rí invite yín wá sí ìbá ìkájọ máa sọ̀rọ̀ náà kò possible. Uh, uh, thank you uh, madam mo fẹ́ fi dá yín lójú pé àwọn ètò yìí àwọn ètò ẹ̀ wọn á jẹ wọn á gbádùn ẹ̀ yàtọ̀ yàtọ̀. really <laughs> okay. done. máa tẹ̀ ni a ti máa advise ẹ̀yin tẹ́ máa pè ní ẹ owó ẹ fóònù tó máa ń tó máa ń ní internet ẹ máa check fúnra yín amẹ́tíkẹ̀ lára ẹ máa check fáwọn èèyàn ní everyday. ẹ ẹ tó wá. òun náà láṣẹ òun náà mo bá yín check náà ẹni fòrò. àkàì má lọ dọwọ́ ru mo ṣe ń tètè ń béèrè pé sọ wá o. ẹ ní sùúrù náà ni mo bá ń tẹ̀ yìí sẹ́mi ní nẹ́tíwọ́ọ̀kì ni. ah ẹ̀gbọ́n ọlọ́yọ̀ yín tẹ́ gbé báka. irọ́ ni kí ni ogún ló ṣẹlẹ̀ wọn. draw ló gbà. yé ẹ èmi ò ń ta báka báka kẹ báka tó jẹ pé ọmọ ń ṣe báka báka ni kò sí wọn lànà sáà ni wọn ṣe é rí láì mo bá yín yọ tíkẹ́ẹ̀tì wa o. ẹ ọpẹ́ o èlò ni fifty five thousand. kọ́mọ fifty five thousand yàrá yà yín yàrá yà wọn wọn ẹ ní wò tán ẹ ní dúró wò tán rárá ni fifty five thousand thank you thank you fifty five thousand. alaye alaye alaye wa ní sùúrù kí sọ̀rọ̀ kọ́ ló wà ní bẹ́ẹ̀ tì náà ẹ fún wa ẹ fún aláìka lọ sọ̀pọ̀ lọ kalẹ̀ ẹ jọ ṣe àwa ní ẹ̀sán mọ́ ọ̀lù ni alaye fún àtàìmù tiwa sẹ́ǹsì ẹ̀sán mú tẹ wá ní sẹ́ǹsì ìdánwò ni rubbish fifty five thousand lẹ́pọ̀ owó mi àbí. ẹ ẹ sẹ́ni bí tá a bá dé yìí mo sì náwó géèmù tí ma ta tán tí ma gba owó mi hmm. ẹ ní sí ṣọ́ọ̀bù mọ́ hmm. ẹ gbàgbé wèrè ẹ ní sí ni o ọ̀dà ẹ mọ tí ó ṣẹlẹ̀ ẹ bá mi wá gogo ẹ bá mi sa gogo géèmù mẹ́wàá géèmù mẹ́wàá tó bá sú ọ o ah. so ti ẹ bá mi rẹ twenty bèsì. ok nínú owó tẹ jẹ yẹn àbí ok ok ok géèmù mẹ́wàá tó sú ọ wá sí géèmù náà tó sú ọ ikú tó sú ọ jù ṣùgbọ́n a máa try. bàbá samadi bàbá samadi o. a ní o. Ah, èmi ni. Ah, ìyá sì mí yù ẹ mọ̀ nílẹ̀. ẹ kú jẹ́ mẹ́ta. ọjọ́ kẹ pẹ̀lú ọba di mẹ́rin àmọ̀rí yín ṣé kò sí láburú tí mo fi rí. ẹ ẹ wo ìrànlọ́wọ́ kan mo bá wá síwájú yìí mo sì mọ̀ báyìí lè ṣe fún mi ẹsẹ̀ kékeré kan ní yọ mí lẹ́nu ó sì ti ń yọ mí lẹ́nu tipẹ́ mo wá nílò àpò méjì àbọ̀ kí n fi gbé lọ sọ́sibítù gbogbo wa náà kúkú la mọ̀ pé ìwòsàn ọ̀fẹ́ ò sí àfi tá a bá ń tanra wa jẹ ló ẹ dákun ẹ ẹ bò ń láṣìírí. dákun ìyá sì mi yò ṣé èmi ni kẹ́mi ó bù ọ́ láṣìírí ni àbí kí n bọ́ ọ débi tí wọ́n ti bù ọ́ láṣìírí torí kò yé mi ni èmi èmi. ẹ̀yẹ ẹyin náà ni bàbá samadi. èmi bàbá samadi n wọ́n bo ìwọ wèrè tá ti rí ìrìn òbò yìí lèmi ó bù ọ́ láṣìírí àtìrí rẹ tí ó bò. tọ́jà pé gbogbo <laughs> gbogbo ayé ló bọ̀ ọ́ láti rí ọwọ́ àbò lọ́dọ̀ tèmi kò lébo kó bẹ́ẹ̀ ni ìjọ ti wọ̀ ẹ̀ báyìí tó ti fi ẹnu báyìí tó ti fagbá yí ara rẹ jẹ́ tó o ti torí agolo rẹ sì kan tó o ti lọ́ọ̀rẹ́ bàtà yí ọmọ rẹ jẹ́ ń bi iṣẹ́ ńlá tí rí rẹ ò láti rí rẹ ti tú fáyé kébì wá bò láti rí ọjọ́ tara ń gọ́. lẹ́nu rẹ baba samadi. sẹ́nu mi ọ̀gbá ni ẹnu tèmi ọ̀gbá pé n ò lébo ọ́ láti rí. ìwọ ọ̀gbẹ́ni táwọn ọmọ kéékèèké ń kọ́ pa tiẹ̀ ni ọlọ́run má jẹ́ nírú rẹ lákàn ìyàwó òsì ìyàwó àjẹ́ ìyá òsì ìyá àjẹ́ bá ṣe ń kọrin fún ọnu ńgbà tẹ́yìn náà jẹ́ pé awáyé mọ́jọ ni rèé ní ọjọ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ atókùmọ̀kù amọ̀nà ọ̀run má lọ dìgbò lùgì pàkó ẹ má ẹ má lọ wá gbọ́ yòókù. dèrè ọ̀rẹ́ ṣètò káwa máa dúpẹ́ pé a sínú àwọn atọrọ jẹ. ká má parọ́ fúnra wa àwọn tó ń tọrọ jẹ náà kó má wù wọ́n bí ọlọ́run ọba ti ṣẹ̀dá wọn ni kọ́lọ́run ọba kó má jẹ́ káwa bá wọn wà lórúkọ bẹ́ẹ̀. àmì o àmì o. báwo ni ọ̀dọ́ tiẹ̀ sáwọn kọ́sọ́mọ̀ yẹn wọlé. ah délé mo dúpẹ́ fọlọ́n i have to be honest with you ọlọ́run ṣe ìyanu gbèsè ayé mi in fact business has been so awesome ṣé orí tọ́lọ́n bá lè ṣe bó ṣe ń ṣe fún mi tí mo dẹ̀ bẹ̀bẹ̀ kó máa ṣe bẹ́ẹ̀ lọ tá a bá fi máa rí wòye next year màá ti wà ní three fold nǹkan tí mo wà ń sìn. ó sì máa jẹ́ nìyẹn <laughs> kó dẹ̀ máa wo ọ̀dọ́ tèmi náà ń bí pẹ̀lú bá àtúntẹ̀ tí mo rá málẹ̀ owó tó ń wọlé lọ́sẹ̀ ò kì kékeré o. mo mọ èmi fúnra mi mọ o mọ. Ah, ṣe bójú mi ò fọ mo ṣáà rí bọ́jẹ́ wọlé lọ́tún lọ́sẹ̀. ibi tọ́rọ̀ wà gan la sọ̀rọ̀ dé délé àwọn àgbà ní tínú ẹni bá ń jó àgbìyànjú ká fi jó nǹkan when are you gonna get married ìgbà wo gan-an ló fẹ́ gbóbìnrin sílé. ọ̀rẹ́ mu láti ní sùúrù níbi tó dé yẹn ó yẹ kó mọ̀ ẹ́ pé ẹnikẹ́ni tó bá fẹ́ yàwó sílé tó bá rọrùn fún tó jẹ́ ìyàwó ìdùnnú obìnrin ìfọ̀kànbalẹ̀ kò kí n sagbára wọn o. yes i know. àánú ni wọ́n rí gbà níwájú olúwa. yes. àwọn obìnrin tó wà ní táwọn sí wọ́n rẹ̀ ni máa ń pè wọ́n ọwọ́ epo ibi tí pipe bá di bẹ́ ibẹ̀ náà máa ń gbé ké sí ó mú orúkọ tó ń pè wọ́n ni wọ́n á ní gbẹ́nu sí ìsàlá o èmi ò lè ẹ́ bá. i totally disagree with you délé ṣáwa ọkùnrin náà dáa tó bẹ́ẹ̀ yẹn ni kó sóbìnrin tó dáa a máa bend fúnra wa ni irú yìí tó ń ṣe ẹ lọ́wọ́ yìí ó ti ṣèmi náà rí o dẹ̀ mọ́ táwọn obìnrin kan tẹ̀lé mi lọ́tún lọ́sì bó ṣe ń flux around ẹ̀ yìí wàá kàn dé kan múnú wọn wàá dẹ̀ gbàdúrà sí wàá gbé sílé you have to settle down brother you need to. okay okay. mo ti gbọ́ nǹkan tó sọ very soon máa jẹ́ kó mọ̀ hmm? ọ̀gá mo lọlé. àmọ́ ní o lè lọ ah, ilé báwo a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nù. àìrọ ah, èmi àti ẹ̀kọ́. báwo má bà fàájì jẹ́. alẹ́ mi àti ẹ̀kọ́ sẹ́ nǹkan tí mo sọ fún ẹ lẹ́ǹkan nìyẹn now i am a responsible man nǹkan tí marriage máa ń ṣe fún yàn ni èmi ni kọ́kọ́ mo ní life mi mọ̀ sórí ìyàwó mi tí mi ò bá wọlé kò lè jẹun mm-hmm. àfi tí n bá délé má dé máa fi bí pọmọ lọmọ ni èmi lọjọ. o máa o máa pa fàájì o máa bá fàájì. a ṣe mí ẹ lọ́ọ́ máa gbẹ̀mí lọ́rùn wọn. ok ok jẹ́ kí n mú mi fún ẹ. ẹ six. Honey? Yes, baby. Yeah, eh? Oh, thank you. Oh. I ah, want to move fẹ́ lọ bá ni. Pé wọ́n padà No no no no not now. Màá ti súnmọ́ bí ṣe àwọn kí n tó pé wọn. Màá make sure pé mo súnmọ́ bẹ̀. Àwọn tó wá tẹ̀sẹ̀ lánàá ńkọ́. Ah, àwọn yẹn. Yorùbá ní ẹni tí ẹ̀gún bá gún lẹ́sẹ̀ ló ń and lákàlàkà lọ bá I Àwọn náà nídìí mo ṣe nídìí Okay baby please bá kó e fún sọ pé kó ronjẹ àwọn ẹdìyẹ kó gbé púpọ̀ nù ẹ sí main place wa ìyókù kò kó lọ sí poultry kejì. okay okay I'll see you soon okay I love you okay I'll be back. So take care. I will dear. ẹ ẹ dàpọ̀ gángan. wọ́n ti lọ rẹ́sẹ̀. yé. Yeah. mọ̀dá. kí ló ṣẹlẹ̀ ẹ padà wá bí jàre níbo lẹ́ lọ kí ló ṣẹlẹ̀. kò sí rẹpẹtẹ kíní àwọn adìyẹ àlóúnjẹ adìyẹ mọ ní pọtìrì ó ní mo ní kí n gbó oúnjẹ adìyẹ lọ wọn kí wọ́n tó jáde pé mo sun já. ó ní kẹ́ ẹ rán oúnjẹ adìyẹ kẹ́ ẹ lè pè wọ́n. ọkàn mi balẹ̀ Come in. Madam, ẹ káàárọ̀ ma. Ṣé àlàáfíà la wà ma? Ẹ káàárọ̀. Mo rí mẹ́sẹ̀gì náà ni pé kí yọjú sí ni. Have your seat. Thank you. Ẹ ṣé ma. Um, excuse me, ẹ fún mi ní one minute. Okay. Um, Nike, ní kí Mr. Yuba máa wọlé bọ̀. All right bí mo ṣe délé tí mo ro gbogbo ẹ̀ báyìí mo ní ah, madam jì máa gbádùn wọn ká tún jọ ṣiṣẹ́ mi o mi mọ̀ pé kóyákóyá báyìí ni a máa jọ ṣe. èrò bóyá kọ́sítọ́mà mo kọ́ ọ́ lọ́la pé máa fẹ́ fún wa kọ́sítọ́mà mi. officer you welcome àwọn nìyẹn. officer àwọn oníta ni ẹ pẹ̀lẹ́ sá. ẹ̀yin ni mr gbọ́láhàn. bẹ́ẹ̀ ni orúkọ mi ni gbọ́láhàn. Ah, madam ni ẹ fi ipá gba three point five million naira lọ́wọ́ àwọn. ọ̀fíìsà kò ń ṣe pé wọ́n fi ipá gba owó lọ́wọ́ mi wọ́n fi oògùn báyìí wọ́n fi gba owó lọ́wọ́ mi ni tí mo fi sẹ́yìn three point five million naira sínú àkáǹtì wọn. èmi madam èmi fògùn gbowó lọ́wọ́ yín no no no nothing of such ló happen irú yẹn o transfer aláàrin mi àti yín madam i sat down here ẹ invite me sínú ọ́fíìsì yín mo jókòó bí tí mo jókòó sí ẹ̀yin wà mẹ́ ẹni kí n yọ fóònù mi jáde kí n send account details and i did and you send me the money three point five million naira ẹ tún sọ mi pọ́kú one point five taba deliver ẹ sàn yòókù eléyìí tí wọ́n á sọ láàárọ̀ òye mi madam kí ló dé. ooo oh! so mi ní àwọn èèyàn tí mò ń bá transact business tẹ́lẹ̀ tó fi jẹ́ ẹ̀yin ni màá wá pè é pé ká ṣe business papọ̀ mr gbọ́n bọ̀ ẹ̀yin agree pé ẹ forcefully gba three point five million. no no no no not forcefully deliberately she transferred money into my account three point five million wọ́n dẹ̀ ló kù one point five ọ̀gá yìí náà rówó amòfin níyì náà báwo lè ṣe possible kí n forcefully ṣé màá gba fóònù lọ́wọ́ wọn ni ṣé báwọn náà ṣe transfer she gave me the money you did madam. okay business wo ni ẹ̀yin méjì jọ ń transact. èmi ní farm poultry àwọn ní eatery wọ́n ní kí n supply àwọn ní ẹ̀dìyẹ àti ẹyin fáwọn eateries àwọn nǹkan tó sọ fún mi. ok oh, uh, Mr. Gbọ́láhàn yes, fine wọ́n ní àwọn ò ṣe business pẹ̀lú yín mọ́ ẹ máa ní láti refund owó wọn. ah no Oga. it doesn't work that way kò lè kò lè it doesn't work that way. so how does it work. Oga, wọ́n fún mi lówó yẹn in bulk businessman ni mi tó bá ti fún wa lówó bẹ́ẹ̀ yẹn èmi náà máa fowó yẹn ṣe àwọn nǹkan mi ẹ̀dì ẹ̀ wa máa jẹun oríṣiríṣi nǹkan làwọn náà máa ṣe a ní branches káàkiri àwọn afọwọ́ yẹn káàkiri láti tún ṣe eh, ọrọ̀ ajé wa kó lè lọ sókè and that was how I did it with the money. anyway tí ẹ bá nílé dá owó wọn padà bọ́ ṣe san yẹn ẹ máa nílẹ̀ ti tẹ̀lé àwa dé state headquarters federal sars làwa ti wá. ọ̀rọ̀ ayé yìí burú. federal sars lẹ ti wá. kọ́lọ́run máa ṣọ́ wa ká má ṣe jí sọ́fin aráyé when. orí wa kó má ṣe gbà bọ́ two weeks máa fún wọn lówó fún two weeks. what two what. two weeks. no no no no mo fẹ́ gba owó mi ní báyìí báyìí. Ah, mi mi ẹ má bínú ẹ lè gbà ń báyìí báyìí ẹ jọ. ìgbà wo ni wọ́n lè get owó wọn. twelve days ah, ma ready in twelve days. oh my god officer kí ni ìyàtọ̀ fourteen days àti twelve days sọ́sọ́ mo fẹ́ gba owó mi lẹ́yìn máa fún yín bọ̀ tẹ́ ẹ lè rí bọ̀ báyìí báyìí. just get up let's go let's go. ọ̀gá no no máa fún wọn twelve. you just shut up and follow me stand up. ọfíìsà ah, ah, ah, ẹ má sọ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn náà ẹ wo ṣé bọ́mọ yorùbá lẹ́yìn yorùbá dẹ̀ máa ń ní culture yorùbá dẹ̀ máa ń respect èèyàn bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn sà ẹ mọ̀ sars ní mi dẹ̀ gbóyin lẹ́nu bọ́ ẹ má ọ̀dà mi pé kí n shut up now bá lè ara mi ni mi ẹ sà ẹ mọ̀ nǹkan sà máa fún wọn lówó bọ̀ tẹ má yẹ kí n tẹ̀lé yín lọ sars headquarters. okay let's go ẹ dìde ẹ ẹ ṣáàtì ẹ ní sọ máa fún mi lówó ẹ má ṣe bẹ́ẹ̀ kó ó lòdì sófin kẹ́ ẹ máa parọ́ mọ́ citizen náà ẹ má madam ẹ̀ lè bẹ̀rù ọlọ́run. ẹni tí ò ẹni tí olójú tó fi rí náà nìkan gbé òun débi ìjà òrógbó tá a ah, jẹ ló ń bẹnu ẹ jẹ. ẹ bá mi yọ ẹyọ kan tí ò bá jẹnu márààrún ibi tí kéètì mo ta fi lọ́jọ́ yẹn. olóńgbò ta fi ṣọ́lé ló ń dẹrù bọ́mọ́. kò sí ní wa mo ló wá lọ kò sí ní wa ọ̀rọ̀ owó lẹ́yìn sọ́jà lẹ́nu ẹ̀ ń sọ̀rọ̀ bí apà tíkẹ́ẹ̀tì hundred thousand ni wa. ẹni sùúrù ẹni sùúrù ẹ sábà tó mi náà kọ́ ni mò ń gbà gbogbo àná ń dra ẹ ni ẹ yẹ kí n tẹ̀sí kẹ́lẹ́ mọ̀ kó má dàbí pé bóyá mo parọ́ ok for example sin Chelsea kí ló gba tí mo sọ fún máa score méjì. ẹ ẹ mọ gbọ́ tí ẹ mọ gbọ́ ẹ mọ gbọ́ kẹ́ dára yín lẹ́bi o inú tíkẹ́ẹ̀tì márùn-ún tí mo ta káti ẹ̀ lémi mọ̀ta mẹ́ta fúnra mi tí mo fọ ara mi síra mi méjì tẹ ta pẹ̀lú wọ́n kọ́ náà wọ́n kọ́ náà tẹ ní kọ́ ẹ̀mú ọgbọ́dọ̀ mọ́sẹ̀ kọ́ náà pẹ́nátì ni. eléyìí ni ti chelsea ti mo sọ ẹ̀yin ni mo kò sólò ti wọ́n kọ́ náà tàdé fún ma wọ́n kọ́ náà lórí burúkú ni wọ́n wọ́n kankan o yẹlo kàtà tún ní wọn àgbà wòlé ṣe ọ́n dílé pa náà gbá wọn. ẹ ọ̀sẹ̀ ní sọ olórí burúkú ni yéé jáde ẹ mọ̀ tìyàn sí kú ni ẹ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ó sùn ọ̀ pé ó sùn ọ̀ fún yín pé àjẹ́ ni ẹsẹ nímọ ẹsẹ nímọ ẹsẹ nímọ ẹsẹ nímọ mi ò láìpẹ́ ọmọ tìmí sí tí ọba ní ṣe o hundred thousand hundred thousand lọ. Ah. ẹ mọ kan má bínú ó ti ó ti rí bẹ́ẹ̀ nìyẹn eh. ó ti rí bẹ́ẹ̀ àníjẹ́ kó sú wa ni tẹ́ẹ̀bà tẹ́ẹ̀bà máa ẹ̀yẹ kí ẹ̀yẹ kí n tún já ẹ sí tó tún wà nínú ẹ̀. kí ló já mi sí kí ló já mi sí olórí burúkú ni. èmi kọ́ èmi kọ́ ni fẹ́ nàìjẹ́ má má bù mí. kí ló já mi sí kí ló já mi sí. fatua game náà pè. fatika àbí fatua. Ah, ah, fatua. pé irú tábìmọ̀ lọ lé máa lọ sọ tíkẹ́ẹ̀tì sàsílẹ̀ kan náà kéèyàn mọ bó ṣe ń lọ ni téèyàn bá fẹ́ jọjà kéèyàn mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́jà bá fẹ́ jẹ̀yàn kéèyàn mọ̀. sẹ́rí ìyẹn ilé tẹ̀sẹ̀ ń kó tíkẹ́ẹ̀tì lọ létí ẹ̀ ń fún tẹ́ẹ̀ kó sínú pílò tẹ́ẹ̀ kó sínú báìbù irọ́ o immediately lẹ́ máa rí ìsọ̀tì. ṣé bọ́ọ̀lù náà sì ni. ẹ ẹ bọ́ọ̀lù náà ni ṣùgbọ́n àwọn bèbí ló máa ń gbà. àbọ̀ ni wọ́n ń pè ní bèbí sẹ́jú ni. sẹ́ńtà bèbí sẹ́jú bí náà ni. gbogbo bí ló wà. èmi ò mọ. mi mọ̀ pé ẹ máa ń gbọ́n pa ìbá ti torí ìsìn látọjọ́ yẹn ó wà b Thank you. coordinator. yes ma. lọ Sherry. yín. kò sí nǹkan kan mò ń jẹun náà ni. anyway remember to put off the light before going to bed. okay ma eh, but ma ẹ má bínú mo ẹ mo ẹ ṣe ọ̀gá ti wọlé sùn ni. Ah, ṣebí ẹ ti béèrè tẹ́lẹ̀ mo dẹ̀ sọ fún yín pé ọ̀gá ń rest lọ́wọ́. ẹ má bínú mo ti ọkàn mi ti fò ni ẹ ẹ tẹ bá ti wọnú ilé ẹ máa ń sọ fọ́gà pé mo lóorun lé lásùn irọ́ tó bá ti jẹun tán bóyá tó bá kọ́ mi. ẹ kú jókòó sa. ẹ kú fàájì mo ní kí n sọ fún yín pé mo ti fẹ́ gba owó Chicken Republic. Chicken Republic. Yes sir. kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀. Ah. <laughs> kí n bá ṣe tí tírì èmi máa ń sọ̀rọ̀ owó adìẹ mọ̀ ní owó oúnjẹ àwọn adìẹ rẹ̀ èmi máa ń sọ ń tèmi. Joshua. yes sir. mo fọlọ́ ń bẹ má bàa mi ṣàwádà káwádà mi ò fẹ́ stupid jokes tó máa ń ṣe má sọ fún mi ń sìn jọ. ẹ má bínú mo kàn wó pé àwọn adìyẹ ti jẹun ó ti tó bí mélòó kan láti bi ijọ́ mélòó kan náà ti jẹun sẹ́yìn kò sì mọ̀ pé ó lè affect yẹ́ ti wọn kọ́ lọ́wọ́ má jẹ kárí kó adìyẹ. kí ló ṣẹlẹ̀ sí oúnjẹ tí a ní tẹ́lẹ̀. Ah, oúnjẹ ti ti pẹ́ láti jẹ irin ni wọ́n ti jẹ ń gbẹ̀yìn ìjẹ táwọn jẹun àná wọn jẹ nǹkan omi lásán ni wọ́n fún wọn mu bí gèrè àwọn adìẹ ò sì yẹ yín. <sighs> yes sir ṣé owó ọkọ ni ilé tẹ mú fún mi ni àbí owó oúnjẹ díẹ̀ tí mo fẹ́ ra gangan. owó kí ló béèrè lọ́wọ́ mi. owó oúnjẹ adìẹ ni mo béèrè. owó oúnjẹ adìẹ náà mo fún ẹ. ẹ sà twenty thousand ní bẹ́ńbì sà. ìwọ kà ní báwo ṣe mọ̀ pé twenty lọ́wọ́ mi. ah kò dùgbà tí n bá kà ọ <laughs> ọwọ́ lèmi fi mọ ọmọ iye owó ní wọ́n ti tẹ̀wé bá igun rẹ̀ ní fi mọ̀ tí igun bá ti yọ gétọ̀ wọ́n ti mọ̀ pé àyè ah, báyìí ni ó jẹ́ ọlọ́mọbọ lọ́jọ́ ni kọ́mọ́ fún wa lójú ni kódà ká jẹ́ pé afọ́jú lọ́lọ́run dá mi bí mo ṣe wà kálẹ̀ afọ́jú ni mí sọ̀rọ̀ mi yẹ yín tí wọ́n máa fún mi lówó kó jẹ́ tó ń kọ́ fún mi ní wàásù tí wọ́n ti kà báyìí tí wọ́n ti ọwọ́ tẹ̀ wò báyìí igun rẹ̀ ni ó jẹ́ mọ iye pé wàásù lélẹ̀ àbí tí wọ́n ti dì mí mú báyìí máa wà twenty lélẹ̀ àbí ká sọ pé ọlọ́run dá mi lọ́mọ ta ẹ̀hún kọ́ mọ̀ ta wọn láǹfààní àti tètè káwó ńgbà tójú bá bọ́ sí rọ́ọ̀sìn tí má grab ẹ̀ báyìí tí má ti lè tí má ti sáwó báyìí láti mọ̀ pé ah, àgàgà tán bá tí wa pé eléyìí wàásù lélẹ́yìí eléyìí ṣé ká bẹ bẹ lọ́hùn kọ́lọ́hún kúkú ṣe láfọ́jú. sa àbí kò ṣe lọ́mọ ta kọ́ ṣa orí ẹ̀ dànù. wá ọ̀gá náà ṣe pé ẹ má ṣe pé ẹ má bínú ẹ má ṣe pé torí tọ́ lọ́hùn ẹ jẹ́ mọ́ lọ́ngbà náà. lọ́rọ̀ oúnjẹ. ẹ sà ẹ má bínú ní tí mò ń sọ fún yín gangan ni pé owó tí ń bẹ lọ́wọ́ mi yìí àwọn oúnjẹ tí àwọn èkúté tí wọ́n gorí òkè tí wọ́n wọnú bótìrì tí wọ́n jẹ gan owó yóò ti ka oúnjẹ wọn tá má ti wá sáwọn adìẹ tá a fẹ́ fún lóúnjẹ. Joshua ẹ di gbogbo ibi tí èkúté ń gbà wọlé káwọn èkúté má jẹ oúnjẹ tó yẹ káàdì ẹ jẹ now go. ẹ kò sí bábúlá boyún ṣe lè di ẹrù tí ilẹ̀ ò ní jẹ́ ń bẹ̀ náà ni mò ń. ìṣàṣọrí ẹ̀rù dàrú. yes sir. get out. yes sir àti ọlọ́sìn please sir. yes sir. ọlọ́run kí ló ń ṣẹlẹ̀ sí mi ọlọ́run kí ló ń ṣe mí gangan oúnjẹ adìẹ ni mo torí kó kalẹ̀ ọlọ́run please. God, please. Ha. olórí burúkú ni Chelsea yìí olórí burúkú wọn ń sẹni déyàn tẹ̀lé a ní ọ kàn ti ẹsẹ ẹyọ kan sí i góò kan Go kan ah ọ Chelsea ọ Chelsea wá go. ah ha liverpool yìí ọmọ mo bàtẹ mi jẹ kẹ. làlẹ kọ́kọ́ lọ sí làdígà kó bá mi. Eh. ọmọ bá yẹ mi jẹ. ha ha ha mo dáràn mo eh? fast lane. fast lane imagine fast lane ẹja tó wá jẹ yín sí ara yín ti balẹ̀ ẹ máa ẹ máa ba ẹ máa ẹ máa ràn. tèmi ta o ayé wà láì ẹ kù síbi. ẹ ẹ kú síbo ẹ dán wò tẹ bá kú síbi ọlọ́pàá náà àgbẹ̀kọ́ wa gbé yín kúrò níbí ẹ kú síbo. olórí burúkú ni yín wèrè ni yín ẹ pọ̀lọpọ̀ sí kọ́ńtọ́mà yín tó kú ambulance kan náà yẹ kí ẹ gbé ambulance kan náà yẹ kí ẹ gbé. ẹ̀rọ ẹ̀rọ pàní láìsẹ̀nsì àbí. ọlọ́run ẹ̀ ní. wàhálà wà kú síbi. ẹ láì fún ara o. kò ní dé àwọn ah. yìí kò ní dé àwọn yìí sẹ́mu ni o màá gbá ojú yín o. mo bá mi pín ìpín jáde. kò tí ì tán wọn ẹ lè ókun ẹ sí o. ẹjọ gbá mi ni ẹjọ gbá mi ni ẹjọ gbá mi ni ẹjọ gbá mi ni bí mo fẹ́ sọ ní báyìí. ayé ah, mi bá jẹ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́. ẹ ẹ ẹ má tẹ̀lé ẹ má tẹ̀lé ẹ má ah, gbá yín. ẹ má gbá yín ẹ má yín lálẹ́ lẹ́. àwọn ọmọdé àá má sọ bẹ́ẹ̀ mọ́ kí ṣe pé mi fẹ́ mọ́ mi o sori problem tó wà ń bẹ̀ ni pé ibi iṣẹ́ wa ẹ̀ ní ìsìn wọn fi mi sọ bí ni èmi náà sì ní láti ṣọ́ra mi dáadáa ó ti yọ torí pé ẹni tó jìn sí kòtò ó ń ká àyòkù lọ́gbọ́n ni sọ fún mọ́mì pé mo ní kàn fọkàn balẹ̀ gbogbo ẹni màá yanjú. bọ̀ mọ́mì ni kẹ́ má gbàgbé ti sẹ́kọ̀n wọn pé tọ́jú ọba ti délẹ̀ wọ́n máa ní ibi tó ten crate. ten crate sọ fún wọn pé kò sí problem. gbogbo ẹni màá yanjú fún ten crate O ṣọ. ó dà bá ń jíṣẹ́ fún wọn ó ṣe àṣírí. ẹ máa rọra ń bẹ̀rù. Ah, ah. ẹ pẹ̀lẹ́. kọ́dítọ̀ kọ́dítọ̀ kọ́dítọ̀ rọra mo ti pa goyin mo ti pè é ṣe léṣe kódà ńgbà tẹ́ ẹ gba ago yín tá ago yín ò tún lọ mọ́. ń ṣe mọ pọ̀gá àmọ́gà náà ò tí ì gba ago wọn. ẹjọ́ ń torí ọlọ́run ẹjọ́ tí bẹ́ẹ̀ sílẹ̀ ń pè mí aago mi ọlọ́run tẹ́ bá pe ọ̀gá tó dàbá gba ago ẹ dákun kí lè fẹ́ sọ fún wọn gangan náà. ẹ pé kò sóúnjẹ dáadé ọjẹ ni. yéè ẹ sábà kò ti pẹ́ tẹ́ ẹ ti gbóúnjẹ adìẹ wá bí ayé ayé o ayé o pẹ̀lú bí mo ṣe ń rore ròyìn mọ́níjà tó yẹ pé mo ń rore rò ọ́ sọ wọn rántí pé lẹ́yìn tó jáde secondary school tán kẹ̀kẹ́ ló ń rẹ́ǹtì tó ń gò káàkiri àdúgbò. ńlọra ńlọra nílùú yín kémi tó sọ pé wọ́n wáyà níbi iṣẹ́ wa o pé wọ́n wá mọ́níjà o ọkọ níbẹ̀ ọkọ níbẹ̀ sọ pé mo ń rún ọmọ ni èmi ni mo employ ẹ síbi ìwọ sì fẹ́ robi sí mi wọ́n fẹ́ robi sí mi no problem tọ́dún bá ti pẹ́ lé tẹ́lẹ̀ alájọbí ni wọ́n mọ ní ọmọ bú. ẹ ẹ ṣé kéde ọwọ́ akú ni ṣé kéde òní jẹun ni. káde ọmọ jẹ sóúnjẹ sọ́ni mo gbélé yìí ni coordinator. Eh? Eh? coordinator. Hmm? Ah, oúnjẹ ẹdìẹ mélòó lélẹ̀. èmi ò mọ sẹ́mi ka iye adìẹ ta níbi àbí oúnjẹ adìẹ ni oúnjẹ adìẹ ni mo kà ní. ó dà it's accountable sir. ẹ ká ẹ ṣe ẹgbẹ́nu lẹ̀kẹ́ ẹ̀wẹ́nu ọkọ ni ẹdìẹ mélòó ni òjò ń jẹ lé. ẹ má rò mí lẹ́jọ́ ẹjọ́ tó lọ́n ẹ má rò mí lẹ́jọ́ mo fi Ọlọ́run bá bẹ̀yìn ni o ẹjọ́ o ẹjọ́ Ọlọ́run kẹ́tí má ti rànjú báyìí inú ti bí mi ni o ẹjọ́ ṣé ẹ bá mi ni àbí ni àti wá inú gbó tọ́gà ti lọ kọ́ mi tọ́jẹ́ ní potiri ó tó gbogbo ìlú yín gbogbo lọ́ra ìlú yín tọ́ máa mú akímọ̀ rìn mọ́ ìlọ́ra tọ́jẹ́ ìlú yín ọlọ́ngbọ́ potiri tọ́gà ń kọ́ ó dùlọ. sori ibi tọ́gà ń owó sí lọ́wọ́ inú oúnjẹ bá ń fáwọn adìẹ lé kí owó mọ̀ bá wọ gbóni kó mọ̀ bá kú tán ṣe ń fún wọn lóúnjẹ sọ́dọ̀ mi yọ bó lè jẹ́ bó lè lóhun jẹnu adìẹ sọ ti yóò sí o adìẹ sọ ti wá nǹkan jẹ ló kú o. kájẹ wá pé ọ̀gá kọ́bọ̀tì mi síkú tọnu á jẹ́ pé àwọn adìẹ ti mẹ́mí ṣé kí wọ́n kú ṣé kí ni ọmọ ṣe skinny fẹ́ díẹ̀ kí n tó fún wọn lóúnjẹ ni. ẹ kí ni tèmi pẹ̀lú yìí wọn bá máa ṣe ọdíṣàn fún wọn ẹ kọ sátúsọ fáwọn tán fẹ́ jẹ́nu wọn. Ah, audition kọ́ńdítọ̀ ń tẹ̀ ń dálẹ̀ kò ní pé wa o kẹ́tẹ̀ kí mo wá fẹ́ manage gbogbo ẹ̀ tí mo fẹ́ mọ fún ọ lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ o oúnjẹ àwọn léyà sìdá ti léyà sìdá. ó dà kí ni wàhálà rẹ pọ̀ sí báyìí gan ṣé bó eh. Eh, adìẹ ni ṣé bí kò fẹ́ ṣé kò fẹ́ jẹnu ẹ sọ fẹ́ jẹnu oúnjẹ adìẹ ni ayé ìfà o. àbẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ ìfà o. ayé èsì àìsàn ìgbà yóò lè sikin káàdì ọmọ jẹun. sọ ọbẹ̀ sá ọbẹ̀ sá oúnjẹ adìẹ jẹ ni ah. àbọ̀ bẹ́ẹ̀ rò bí àmàlà. Hmm, wọ́n ojú ọ̀bá rí olè jẹ́nu wọn kó bá kó fún ní gàrí. nílé yà sẹ́ díẹ̀ eh. kémi ó bu gàrí fún wọn ṣé àwọn gómìnà ọba jẹun kò ní yé ṣé kéde ogun ogun bankrupt ni. àbẹ̀mọ̀ kó ń jẹ léyàsì ó yàtọ̀ sí ti bẹ́ẹ̀là àbẹ̀mọ̀ kó ti bẹ́ẹ̀là ó yàtọ̀ sáwọn táwọn fún lóúnjẹ wẹ́wẹ́wẹ́ ẹ wo ẹ ṣọ́ra yín o sẹ́wọ̀n adìẹ báyìí go bankrupt ẹ̀yin lẹ́fà o tó lóúnjẹ yìí kò ṣe nǹkan o kò ṣe nǹkan kan mọ́ra adìẹ òótọ́ ni mo sọ fún yín o. Ah, sọ́ọ̀sì àgbẹ̀ tí mẹ́lẹ̀ àbò lè gbé sọ fẹ́ ro etí mẹ́lẹ̀ jẹ bí àmàlà gbé etí mẹ́lẹ̀ oúnjẹ àwọn ilé àṣẹ òsì. oh god ah, oh lord. coordinator coordinator oh lord coordinator mo ti gbọ́ oúnjẹ ilé àṣẹ kan ti ilé àṣẹ kan mo ti gbọ́. ẹ mi mọ bàbá ẹ ẹ mọ pé ọlọmọ sí alábẹjú gbé ọkùnta àwa náà kọ Ọlọ́run Ọlọ́run ló ṣe abẹ ẹ mọ pé kódà kéèyàn máa tọ́jú ara kó má tọ́jú adìẹ ìgbà mí náà sì wà tọ́jà pé téèyàn bá tọ́jú adìẹ téèyàn máa ń tọ́jú ara ẹ̀ ó léwu fún gbogbo àwọn èèyàn tó sẹ́nu kó tí a lè kó bára wa tó dẹ́ lọ́ọ́ ṣe fàtà náà ṣe ń gbìyànjú àti tọ́jú adìẹ bó ṣe rí nù ẹ pẹ̀lẹ́ ẹ kí lẹ wá ní tẹ́fẹ́ bá a ṣe báyìí o. iléeṣẹ́ city restaurant ni mo ti wá. Hmm. so afẹ́kẹ́ máa supply wa ládìyẹ àbí ẹyin. ẹyin ẹ máa supply wa lẹ́yìn. lẹ́yìn ó dà bẹ́ẹ̀ ẹ pẹ̀lẹ́ nice to meet you ẹ lẹ́ àjọṣepọ̀ wa á sì jọ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ àmọ́ yóò tó bíi kírètì mélòó tẹ́lẹ̀ ká lè mọ supply yín. ẹ mọ̀ pé a ṣẹ̀ṣẹ̀ wá sí bíbá ìbọn ìròyìn bíbá a fẹ́ bẹ̀rẹ̀ láti hundred so báwa náà bá ṣe ń ní customers bí irú bá ṣe ń pọ̀ sí a máa máa rà jù bẹ́ẹ̀ lọ jù ah. hundred crates ah that's good <laughs> that's good business ó dà bẹ́ẹ̀ ẹ eh, yìí wọ́n jẹ́ pé hundred crates láàárọ̀ hundred crates lọ́sàn hundred crates lálẹ́ akutí ẹ̀ ní mọ́tò táwọn ọmọ fi wá jalè fún yín. <laughs> hundred ní a week ọ̀sẹ̀ kan. Eh. hundred crates hundred crates ẹyin. ṣó ti pọ̀ jù ni. irú iṣẹ́ wo lẹ fẹ́ gbé fún wa ẹ má bínú ẹjọ́ nítorí ọlọ́run kò í ṣe irú bí ni ẹ ti lè rírú àwọn kan bá ra ó kéré jù táwọn fẹ́ báyàn dò pọ̀ bá fẹ́ supply yẹn lẹ́yìn láwọn company táwọn máa ń supply ó kéré jù five thousand. ẹ. five thousand kìrìkìrì hàn ń bẹ̀ sọ́pọ̀ ni ẹ dákun tó lọ́ọ́ sẹ́yìn lè fẹ́ yé fún wa ni sèbádìẹ ló fẹ́ yé àbí adìẹ tó fẹ́ yé sọ fún yín pé dì ń rọ àwọn ni ẹ má bínú ẹjọ́ sẹ́rí ẹ lè bárúwa dòwò pọ̀ ẹ kéré ẹ bìlò ẹ bíntín sírú wa àbẹ́ mọ̀ nǹkan tẹ́ ń sọ bóyá five hundred lẹ fẹ́ sọ. ẹ gbójú ayọ̀ yín sókè ṣèbí five rèé zero zero zero five thousand five thousand ẹjọ́ tó lọ́nà tó bá yẹ hundred ilẹ̀ fẹ́ kó ṣe irú ọ̀dọ̀ ọ̀rú wa ilẹ̀ ti lè rí oní five ilẹ̀ ti lè rí one hundred crate ẹ pọ̀ sókè rajà àwọn màmá kan náà ń san adìẹ níwájú ta ẹ̀rí tán gbá àwọn kòkó adìẹ lẹ̀ níwájú ta lọ́hùn níwájú lọ́hùn lọ́hùn kẹ́kọ́tẹ́kọ́ tó já títì ẹ rí ibẹ̀ ibẹ̀ lẹ́tì lè máa rí hundred crate ẹ pẹ̀lẹ́. mo rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kí n tó wá síbí báyìí ẹ má bínú ẹ má bínú ẹjọ ẹ bá wa kílé ẹ bá wa kílé ẹ lẹ ẹ pẹ̀lẹ́ wọn àtẹyẹ ti gbẹrun mọ mímọ ọta wa ni mo ti mọ pé ẹ lè ra kírẹ́ẹ̀tì tó pọ̀ ẹ̀yin náà lẹ́sẹ̀ irun àbí ọ̀sẹ̀ fún yín. late níjọ́ ò síjọ́ ò kí ló ló ṣẹlẹ̀. kò kò yé mi náà ga sẹ́rí béèrè tẹ́ ń bí mi hùn èmi náà bíra mi léèrè ìlú ẹ̀ kí a máa ń ránṣà gidi kankan fúnra mi. ẹ wo kọ́lọ́wọ́n bọ́ lọ́jọ́ ìní kọ́mọ́jà máa padà sí aburú ni o láwa tó jẹ́ pé tá a bá gbẹ̀yìn lẹ̀ báyìí láàrin ìṣẹ́jú mélòó kan wọ́n ti dúrà wọ́n mọ̀ dúrà ní wìtìwìtìwìtìwìtì nísìnyí ìwọ̀nba díẹ̀ tọ́lọ́run tó ń ṣe náà bàbá gbé kalẹ̀ atẹ́gùn tó ń fẹ́ sí ni táwọn èèyàn tiẹ̀ ní yabẹ̀ rárá ọlọ́mọdé ká má padà sí aburú ní iléeṣẹ́ wa. ọ̀sẹ̀ Joshua ọ̀rọ̀ lè máa lọ aláti ṣe mi a máa ti ṣe ara ẹ̀ o ṣeun. ọ̀gá. kí n tó máa lọ kí ni kí madam ó gbé jẹ. joshua sori ẹ dàrú ni ó lè ṣe nǹkan dáadáa díẹ̀ báyìí kó má fi nǹkan burúkú bàjẹ́ wàá ṣàfihàn kínkín bàdí jẹ́ ìwọ ló ń fún mi lóúnjẹ tẹ́lẹ̀ ni. àwọ̀ fẹ́lẹ́ bonú ilé ayé yìí ti díjú ayé dorí kodò ẹsẹ̀ ayé ò tó mọ́ ọ̀rọ̀ yìí ta kókó ara mi ta lọ dáadáa. we don't know ẹnìkan mọ́. báwo lọkọ ẹ náà ṣe ṣe owó tó fi di pé ìgbà tó lówó lòun fẹ́ gbóhùn padà ó dà padà. aunty mi it's not like he spent the money anyhow three point five million ni woman yẹn kó fún un ó dẹ̀ yọ three million bẹ́ẹ̀ ó kó lọ sí site that's it nǹkan dáadáa náà ló dẹ̀ fi ṣe kí wà ní gbogbo ilé báyìí sí ìwọ wà ní èyí tí wọ́n máa ń sọ pé fògùn gbó lọ́hùn. àǹtí mi ẹ̀gbà mi níbo ni bọ́láhùn ti fẹ́ rógùn. ṣé mi ló ń sọ̀rọ̀ gbọ́láhùn fún mi ṣé mi mọ gbọ́láhùn ìwà àjọ rántí mi dọ́láhùn oògùn kẹ̀ bó ló ti fẹ́ rí àwọn ọ̀gá o wà níbo lè wá bọ́rọ̀ dé báyìí sí. ó promise mo máa san ó dẹ̀ hope pé tí business bá ti ṣe dáadáa a ọlọ́run á ràn wá lọ́wọ́ ọlọ́run á ṣàánú wá bọ́ nínú ilé lágbára. ẹ ká sùn ẹ jọ mr agbọ́láhàn lábẹ́rẹ́ ọ̀gá bẹ́ẹ̀ ni. ọ̀gá. ok ṣé ẹ̀yin ni mr agbọ́láhàn bẹ́ẹ̀ ni èmi ni bọ́lá wọn láti bọ̀. láti agodo police station. you are under arrest. ẹ jọ kí lè wá mú fún mi fún bọ́lá ẹ mú mi lọ. tẹ bá dé àgọ́ wa ẹ máa mọ nǹkan tẹ ṣe. Ah! Ah! just like that. ọgọ́ òtí ẹ̀ ẹ́ gíùsà wọn ò tí ẹ̀ wúlẹ̀ jáńpátá rárá. Ah, ẹ má yára lé ọ̀gá lọ ní wọn mú lọ wọn mú wọn lọ. ẹyin tí mo sọ ṣé kò yẹ kẹ́ ẹ tẹ̀lé ọ̀gá kẹ́ ẹ tẹ̀lé wọn bó ṣe ń lọ yìí. sórí ẹ dàrú ni ṣé ó yẹ kó yọ bẹ́líìtì rẹ kó yọ fún mi báyìí kí n sọ́lọ̀ kan kí n fi kọ́ ọ̀gá lọ́rùn kí n wọ́n padà wá síbí yìí ni. Ah, pẹ̀lú bẹ́ẹ̀ ṣe súnmọ́ ọ̀gá tó kí ìwà ẹ pé ọlọ́pàá mú ọ̀gá lọ kí ẹ má lè tẹ̀lé wọn pé ọ̀gá o ẹ jáde ọdẹ bẹ́ẹ̀ o gójú yóò tó bẹ́ẹ̀. mo ń orí ẹ ti burú mo ṣe mọ̀ pé àìsàbìsì máa ń dà yín láàmú ni àìsàbìsì tẹ́ ń ṣe ọlọ́mọjọ padà kó bá yín jọ kan ọjọ́ lọ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n ti sẹ́ńbí tẹ́lẹ̀ kó tó débẹ̀ àwọn tó gba àwọn tó jẹ́ tó jẹ́ mọ́níjà gidi ah. tí wọ́n jẹ́ mọ́níjà torí wọ́n pé tí wọ́n kàwé gidi àwọn èyí ń lọ ìwọ wá ẹsẹ̀ dé béèrè bí wọ́n bá ṣe ń ṣe tẹ́lẹ̀ o kò má kọ́ mọ́ kọ́ mọ́ máa bẹ́ sírú wa o mọ́ máa bẹ́ sírú wa o sọ́nà mi yọ. lórí tata àwa ẹ èrò tèmi ni pé ẹyẹlé òkè ń bónílé jẹ kó bónílé mu kó tún wá dọjọ́ kúkọ yẹrí bẹ́ẹ̀ ṣe súnmọ́ ọ̀gá tó yẹ pé ẹjọ́ lẹ̀mọ́ pẹ́tẹ́pẹ́ ti ṣẹ́kọ̀ọ́ ẹ̀kẹ́ tẹ̀lé wọn báyìí. dọ́tòrí ọlọ́run ṣé mi ló nílé àbẹ̀yẹlé àbí ọ̀gá lẹ̀yẹlé àbí èmi jó nílé ṣé o ti ya wèrè mọ́ tilẹ̀ ni ṣé o ti ya wèrè mọ́ tilẹ̀ ni tọ́ ẹ kó kò bóore ọbọ̀ kò já bọ̀. èmi pàlù fún yín wọ́n pàlù fún yín ẹ má wà bẹ́ẹ̀ ṣe wá ọ̀gá ni wọ́n ti mú lọ ẹ rí. káti ẹ̀ mọ́ bí tẹ́ mọ́gà lọ káàpọ̀ àwọn èèyàn káwọn èèyàn lè tètè kí wọ́n tètè jẹba ajára mọ́rọ̀ ó ń wí kátikàti lẹ́nu bíi bábà tí ọmọ sẹ́ẹ̀dì dìrín òpònú. ó ti yé mi mo ti gbọ́. ee poli hospital wo ni. owó náà gbọ́dọ̀ lọ. a ní kì í sọ hospital agodo police station. agodo police station. ẹ agodo police station. ìbùdó àbọ̀ abá lọ̀rọ̀ yìí àwọn náà ò ní gbé fóònù náà nísìn tí máa dún. ẹ ẹ ẹ ló madam. Yeah, hello. Hello, coordinator. Ẹ? Eh? Ọlọ́pàá kẹ̀. I go to police station. Okay, mò ń bọ̀, mò ń bọ̀. Okay, okay, àǹtí mi, ẹ gbà mí, wọ́n ní ọlọ́pàá ti wá mú ọkọ mi. Ah. Kí ló ṣẹlẹ̀ lórí kí ni? Bóyá lórí ọ̀rọ̀ yẹn náà ni. Ah. Ẹ wúlá, já màá lọ. Ẹ wò, mò ń bọ̀, ẹ jẹ́ ìbọn ṣèyí. Ọ̀dàdà. Ọ̀dàdà running my race. I'm running my race to make my cars to find. ah coordinator oúnjẹ ó ti gbóúnjẹ wá bí nìsín ilẹ̀ ti ná èmi ò rí coordinator o. ẹ manager kí wàá ní àwọn ìdíyẹ yìí jẹ. madam bá a ṣe bí nínú o bí ẹ̀ẹ̀mejì péré tí coordinator gbóúnjẹ wá bí ó bá sì gbé wa náà báyìí àjáde àpò bíi rírà àpò ráìsì kékeré rà ní ẹgbẹ́ oúnjẹ òun wá bí má sì tẹnu mọ́ pé ah, oúnjẹ yìí ò lè ṣe nǹkan kan níbo lóúnjẹ wà wọ́n ní ọ̀gá o ọ̀gá o wọ́n ti kọ́ sáìtì kan sọ́nà báyìí kú o eléyìí o àràgbá múramù ni o pé eléyìí o kẹrin mọ́jẹ́lé ni wọ́n fi wọ́n ṣe. <sighs> bọ́ kí ló dé tẹ́ ẹ pé ọkọ mi. Ah, madam wàhálà mi ò lè pè wọn bí ẹ̀ẹ̀mejì pé tí mo dán o, tí mo pe ọ̀gá báyìí níṣẹ́ ni kọ́ndétọ̀ sọdọ̀gùn torí òun tó sókè tí ń fojú gbà ó ní ẹ òun pàṣẹ láìlú wọlé ni o kìnnìkan kìnnìkan wọ́n pa mí ni mo yà dín mo forí mi pamọ́ ni o. ẹ ẹ jọ mánìjà ẹ wò mánìjà kí gangan lérò pa lè ṣe sọ̀rọ̀ tó wà. madam lábẹ́ alága àti gbogbo ilé solution kan lọ́wọ́ èmi gan mọ̀ ń fi ẹ̀mí mi sí tíráàkì níbẹ̀ ṣé ń wòye o torí gbogbo owó tá a pa níta bá tà báyìí ńlá fi ń rọ gbogbo ẹ̀ mọ́ra wọn o gbogbo àwọn ìdíyẹ tẹ̀ ń rí báyìí ní sí àlọ́pẹ̀ dókítà wọn wá ni bẹ́ẹ̀ ni a pè dókítà àwọn àkó wọn lọ sí ọsibítù ètò onídọ̀ pẹ́sàn wọ́n sọ pé àwọn míì ti lápá tẹ́sán nu wọn bẹ́ẹ̀ ṣé wọ́n yìí bẹ́ẹ̀ ni àwọn míì ti ní stroke nu wọn wọ́n gbọ́n lọ sí ọsibítù ni wọ́n sì lamentation gbogbo wọn. kí ló lè tó yẹn. Ah, màdàmú ó ju bẹ́ẹ̀ lọ ibi tá a bá ti ń ṣe ẹ̀rí ẹ̀ gangan wọ́n ṣe fọmugẹ́sàn bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe fọmugẹ́sàn rẹ̀ pátápátá wọ́n àṣẹ kó wọn padà wá nígbà tí wọn bá kó wọn dé àtò oúnjẹ àtò oògùn gbogbo yóò ti pé nígbà wọn lè jèrè àwọn adìẹ bẹ́ẹ̀ ṣé wọn wọ yìí yàrá sọ bẹbẹ fúdu wọn ìsọlùfà bẹ́ẹ̀ ṣé wọn yìí o. ṣe gan mọ́lẹ̀ ẹ̀ á ṣe pè mí jẹ́ kó padà mú un ah! ṣiṣẹ́ ṣiṣẹ́ ń bẹ lò ẹni màá náwó ń gbà fẹ́ orí mi gbọ́. Ah! one point seven ni iye tẹ́mi náà rí rẹ̀ sí. Ah! àǹtí one point seven ilé ìkọ́ ọ̀rẹ́ ṣe gan-an ìgbìyànjú mi ṣe ní gbìyànjú wọ́n ní rọrùn ìgèrè rọrùn ẹyẹ tínú yóò bá dùn inú mi ò lè dùn tọkàn yóò bá balẹ̀ ọkàn tèmi náà ò lè balẹ̀. wàǹtí mi báwo lẹ ṣe wá rí adúrò owó eré. èmi náà lọ bá àwọn tèmi ni wọ́n dẹ̀ ṣáà mi rally round and they came up with one point seven so inú mi náà dùn àníkà tí è fún un kó lè release ọkọ ẹ̀. Thank you so much. Yeah, and meanwhile èmi náà ti sọ fún wọn ní poultry pé kí wọ́n ta gbogbo adìẹ tó wà ń at reduced price. ǹtọ́ ẹ̀ ah, eh, ó dá agbára ọlọ́run ayọ̀ ló máa yọrí sí láìpẹ́ láì jìnnà kọ́ ẹ máa bá wa nù lé ó máa bá ẹ jẹ́ ó máa bá ẹ mú máa dúró tiẹ̀ ìní ríro ilé mọ́ àní dààmú mọ́ lágbára ọ̀nà. wá báwo ni ṣogbúrò coordinator. coordinator. ọ̀gá ẹ má bínú ẹ forí jì mí torí ọlọ́run irú ẹ̀ ò ní wáyé mọ́ ìní sí irú rẹ mọ́ ẹ má bínú. Joshua. yes sir. kí n dárí jẹ́ òní ṣe bẹ́ẹ̀ mọ́. yes sir. òótọ́ mà lọ̀rọ̀ tó ń sọ o wọ́n lójú ò fi mọ̀ wá ẹ̀dá inú ẹ̀dá ò dàbí òde ìwọ Joshua lórí pé mo lọ bí tí mo lọ yẹn ó dẹ̀ kó gbogbo owó mi ó dẹ̀ lọ fi ta tẹ́tẹ́ ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run ọ̀gá ẹ mọ̀jà àrò bá ń ẹ mọ̀ fojú bá ń wo sẹ́rí èkó tó gẹ̀yìn jẹ òun ló fìrù ní èmi náà mo ní kí n dá kíní ọ̀hún bí ọgbọ́n ni pé kí n sọ̀rọ̀ ajé ìmọ̀ kọjá padà jẹ mi ọjà jẹ mi ni ọ̀gá ọ̀gá mo lùsù ni mo lùsù mo lùsù ni. ọjà jẹ àbí kí ló sọ. mo sọ lónìí. ṣé ká sì pè pé kó máa lùsù nígbèsè ayé ẹ lọ. ìwọ ń sọ pé ọjà jẹ ìwọ ẹni tó nífẹ̀ẹ́ dénúdénú tó nífẹ̀ẹ́ dọ́kàndọ́kàn tó gbódìdí company lé ẹ lọ́wọ́ pé kó máa mójútó torí pé kò sí ilé for few days ó dẹ̀ ń gbogbo company ó dẹ̀ bàjẹ́ ó dẹ̀ jẹ́ gbogbo ẹ̀rùn owó tó yẹ kó máa save tó jẹ́ pé tọ́gẹ̀ bá máa dé báyìí ó yẹ kínú ẹ̀ máa dùn ni ó dẹ̀ fi gbogbo owó ó fi ta bèbí ń ṣẹ́jú ó wá sọ pọ́jà ń jẹ́ jọ sọ fún mi gbogbo nǹkan tó ṣe yìí ń sìn gbogbo company tó bàjẹ́ gbogbo iléeṣẹ́ tó jẹun kí ló fẹ́ gbà nú ẹ̀ báyìí. ẹ bá mi bẹ̀ wọ́n nítorí Ọlọ́run àforíjì Jimmy Joshua. yes sir. jọ mo fọlọ́ ń bẹ̀ ẹ́ mi ò ní fẹ́ kí mi àti ẹ̀ jà ju bá a ṣe ń jà yìí lọ ó mọ̀ pé nǹkan tó ṣe fún mi ó yẹ kí ní kọ́lọ́pàá máa gbé ẹ lọ́kàn tiẹ̀ mọ́lé bọ́ mi ò fẹ́ ṣe bẹ́ẹ̀ so mo bẹ̀ ẹ́ mo fẹ́ kó máa lọ kó kónú life mi má dẹ̀ jẹ́ kí mi àti ever pàdé ara wa mọ́ mo fẹ́ lọ́lọ́ lọ́wọ́. Ah! ọ̀gá ẹ má ṣe tó tó bá àwọn ẹ jọ ẹ fi lè fún àmì létí irú rẹ òní sọmọ lọ́wọ́ mi mọ̀ ẹ jọ ẹ bá mi bẹ̀ wọ́n ẹ jọ. kí n bẹ bí ọgá ẹ pé kó má bínú ẹni tó dijú tó ṣe bí ẹni tó ti kú tó mú gbogbo ilé ayé ẹ tó bàjẹ́ fún kí tún wá bá ẹ bẹ èyí tó kù kó tún kó gbogbo ẹ kó fọ́ gbogbo ẹ lójú àbí. ọ̀gá ṣé kí n máa lọ náà ni. ò bá kó síbí. Si kó má lọ. Joshua mo ní kó máa lọ. ó ń lọ náà ni. ló ń wọnú ilé mi lọ. ẹ mo fẹ́ mo fẹ́ mú mi ní gbẹngbẹ mi. ẹ Mr. Man ọ̀nà líle. lọ́mọ náà jẹ́ kó mọ báyìí dára ẹ̀jẹ̀ máa lọ ń dà mí ẹ̀jẹ̀ máa lọ ń dà mí. lórí burúkú akésùbìrò. bámdélé ò ṣe o ọkọ àdúró tì mí ẹlẹ́dàá àdúró tì wọ́n ọ̀rẹ́ mi ò ní láti dúpẹ́ látọwọ́ mi ń kí làwa fúnra wa fún ọ̀rẹ́jọ́ ni wá nǹkan tó bá ti bá ojú dandan ni kò bá mu nǹkan tó bá ti ń ṣe dandan ni kò má ṣe mí náà má dúpẹ́ lọ́wọ́ mi. bámidélé ṣé o ṣàkíyèsí pé ìjọ ti ń lọ́wọ́ nú. lọ́nà yes àwọn èèyàn tí àjọṣòwò tó jẹ́ pé fúnra wọn ni wọ́n tọ̀ mí wá wípé kájọ ṣiṣẹ́ wọ́n tún wá gbẹ̀yìn lọ fọlọ́pàá mú mi wípé oògùn ni mo fi gbowó lọ́wọ́ àwọn sórí pé kì í ṣojú lásán ṣèyàn léni bámidélé nínú fáàmù mi ń bẹ̀ yẹn káwọn adìyẹ mi má ti yẹ ẹyin ni wọ́n máa ń bèbè wá rajà lọ́wọ́ mi ni ọjà yẹn wá dàbí tí wọ́n fi eṣin ọdẹ sí lórí ọjà mi ò wá tà mọ́ báwo ni mo ṣe ń ṣe tẹ́lẹ̀ tí mi ò ṣe ń sìn ìwọ náà wo orú ti orú ti Joshua ó ṣàmùkọ́ ọmọ yẹn ti wà lọ́dọ̀ mi tipẹ́ Joshua dàbí ẹran ara mi ni bí àbúrò mi ni Joshua ṣe rí i tí ìbá ṣe pé nǹkankan mi wà nú ọ̀rọ̀ mi ó ṣe máa jẹ́ pé Joshua ló máa kówó mi ìwọ̀nba owó tó yẹ kí n máa fi yíra wọn Joshua máa lọ fi ta tẹ́tẹ́ ṣé o rí pé nǹkan ló ń ṣe mí ni something is wrong everything is not right. bọ́lá tí mo bá sọ fún ẹ pé gbogbo nǹkan tó ń sọ fún mi látàárọ̀ kó sọ̀rọ̀ nù ẹ irọ́ pátápátá ni mo pa fún ẹ. I know pé nǹkan kan yes bọ́ níjọ́ tí ọlọ́rọ̀ bá ti lè sọ irú nǹkan báyìí jáde látẹnu ẹ̀ dájúdájú ọ̀rẹ́ yẹn ṣetán láti látúnṣe ni. máa fẹ́ ká jáde ká fi ọ̀rẹ́ lọ tó tó bá máa. má jẹ́ rògùn ìpayí kéke. no mi ò mind. ètùmọ̀ rẹ̀ má jẹ́ jìyà. ó níbi tó lè mú mi lọ. Èdùmàrè má jẹ́ mo ṣì. olúwa gbàdúrà fọmọ rẹ. àmín jésù. olúwa ṣẹ́gun fún ọmọ rẹ. àmín jésù. gbogbo ogun tó ń jà yín níkọ̀kọ̀ àtẹ̀yí tó ń jà yín lábẹ́nú lórúkọ jésù kọ́mù kó ṣẹ́ wọlé. àmín. gbogbo ogun tó ń jọmọ níkọ̀kọ̀ gbogbo ogun tó ń jọmọ lábẹ́nú Èdùmàrè bá wọn ṣẹ́gun gbogbo ogun kó tó di pé yóò bá wọn láyé jẹ́ ah! lórúkọ jésù gbogbo ogun tó ń jà lórúkọ jésù kó di ìtẹ́mọ́lẹ̀. àmín jésù. jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. arákùnrin ogun tó ń jà yín obìnrin ló ń fogun jà yín o. ni. obìnrin ló wà nídìí ẹ̀. mọ́mi ẹ jọ ta lóbìnrin náà. a ò fi ojú ẹni náà hàn mí o ṣùgbọ́n mo rí wípé obìnrin ló wà ń di ogun tó ń jà yẹn. yàdùà ẹ jọ torí ọlọ́run ọba ọ̀rọ̀ irú wa lójú náà láti wá báyìí a ò dẹ̀ gbọ́dọ̀ jáde níbí láì jẹ́ pé a mọ ẹni tó wà nídìí ọ̀rọ̀ ẹnikẹ́ni tí obìnrin náà bá jẹ ẹjọ́ ẹ̀jẹ̀ ká mọ̀. Ah, a ò fi hàn mí jù bẹ́ẹ̀ lọ pé obìnrin ló wà ń di ẹ̀ a ò fojú rẹ̀ gangan hàn mí. obìnrin. bẹ́ẹ̀ obìnrin náà ló wà ń di ọ̀rọ̀ mi. but who could she be. I don't know ìyẹn náà ni mi ò mọ̀ tó ń kọ mí lóminú lóòótọ́ a kì í mọ ogún mọ́ ọ̀tẹ́ kì í ewùrà má lẹ̀ mọ́ èèyàn ṣáà lè rìn kórí má mì ṣùgbọ́n látìgbà tí mo ti wà léwe tí mo fi wá tó báyìí I think all the women I've met in my life I've been fair to them all obìnrin tí mo wá ṣe tí ó dáríjì mi ìyẹn ni ò yé mi kó má lọ jẹ́ wúmà yẹn o. wúmà wo. Sweetie former manager ẹ tó sákìngbà yẹn òun àti ìyá ẹ padà wá. ẹni rẹrù ò lè sọ ẹni náà rò ò lè jókòó mọ́. ẹ kú dúró àǹtí tí mo bá ń lé nì bẹ́ẹ̀ nìkan kan wọ́n wá ní àwọn pé àwọn ọmọ àbúrò mọ̀mọ́ làwọn bólú. bólú àwọn kí ló fẹ́ kí ló wá mi báyìí. èmi ni mò ń wá um, grandma shimiu ọmọọṣẹ́ mi ni shimiu kí ni wọ́n ń ṣe ń bí. ọmọ àbúrò wọn ni mí. bẹ́ẹ̀ni ìwà ti shimiu tán. is ah, my cousin. wow. màmá wa ń Mama. màmá ah, màmá ti kú. wọ́n ní màmá ti kú. ní wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ẹ mú nǹkan ẹ jọ torí Ọlọ́run ẹ jọ sìmíyù nǹkan. ah sìmíyù ni yóò lè díẹ̀ wọ́n ní sìmíyù pé ọ̀nà kánò ní gbé ní ọlọ́nà kánò ní gbé pé wọn náà ti jì. ẹ wo mi ò mọ ibi tó lọ mi mọ. o ṣe bolu ma i will i will see you. no problem. àǹtí ṣé kò sí. kí ló máa ṣe báyìí. mi ò mọ délé délé o ń tẹ lóhùn. ṣé òun rántí bolu ni òun mọ bolu ni bólú ex girlfriend mi tí mo sọ fún ẹ pé máa ń lọ club gbogbo ìgbà tí mo ní mo bá wí kò gbọ́ mo wá lè dànù. ó mọ tí mo ló pèwé mọ́ mi pé ẹkùrẹ́ lalábàákú ẹ̀ wá. mo rántí mo rántí. bólú yẹn rèé. òun lè di. ẹ a lè lọ alátìbẹ̀wò náà ni. ká bẹ̀ ǹgbà tó sọ fóbìnrin. alátìbẹ̀ náà ni gbogbo kíbi tá a bá ti rí ẹni tí a sẹ̀ aláti máa bẹ̀bẹ̀ ni. bólú ọ̀gá jẹ́mi ọlọ́pàá kì dáadáa. bólú ẹ̀jẹ̀ jẹ́mi ọlọ́pàá kì dáadáa. bólú. ẹ rà wá ẹ̀jẹ̀ kúrin náà. ṣé dáadáa la bá yín. a dúpẹ́ fọlọ́ ẹ̀ mú mi ẹ̀ mú mi. Eh, ní àti ìgbà tí a ti wá sọ́dọ̀ yín kẹ́ travel àwọn nǹkan tẹ́ ẹ sọ fún wa mo ti ṣe mo ń gbàwẹ̀ mo dẹ̀ gbàdúrà dáadáa. èmi kò fi sílẹ̀ mo ràn lọ́wọ́ nínú àwẹ̀ àti àdúrà. ṣé wàá rí màá ìgbà tí mo wá jókòó mo pe àrò àti ọ̀dọ̀ mi mo rántí àwọn nǹkan tẹ́ ẹ sọ fún mi wípé ogun obìnrin àjèjì kan ló ń jà mí. okay mo wá ń ronú sí pé tá lóbìnrin tí mo lè ṣe tó lè máa bínú mo wá rí i pé ṣẹ́rìmà ibi iṣẹ́ mi tí mo ti ń ṣiṣẹ́ mm-hmm. ọmọkùnrin kan wà tó ń bá mi ṣiṣẹ́ ṣùgbọ́n ó jalè mo wá fi bínú lé lọ. olúwa. grandma ẹ̀ wá wá mm-hmm. ó wá bẹ̀ mí um, ìyá ìyá ẹ̀ ṣùgbọ́n torí pé inú ń bí mi mi ò wá mi ò gbà pẹ̀ wọ́n ní àbí ó lè jẹ́ ìyá yìí ni ó ń bínú mo wá lọ síbẹ̀ bàtí máa débẹ̀ wọ́n ní ìyá yẹn ti kú so ẹnìkan náà tún wá wà tàjọ ṣe business dó èmi kàn mo jẹ̀bi ẹni yẹn ṣùgbọ́n mo lọ bẹ̀ yẹn náà ìgbà yẹn ni mo wá rò pé à bóyá ọmọbìnrin yẹn ni mo dẹ̀ lọ́bẹ̀ ìyẹn ni pé à òun ò bínú sí mi mi ò ṣẹ̀hùn. olúwa. Mhm. mi ò mọ bí tí màá tún. ẹ wò kẹ́lì mọ́ ẹ pé a ti gbìyànjú gidi gan mo pé ọ̀rẹ́ mi wọ́n náà wọ́n sí kọ̀rọ̀ mo ní kó jẹ́wọ́ fún mi bóyá nígbà tí ò tí ì fẹ́ yàwó ó ṣeé ṣe kó jẹ́ pé ó ti ní obìnrin kan tó ti promise pé òun máa fẹ́ tí ó dẹ̀ fulfil promise ẹ̀ ó tún ní kó rò síwájú pé àbú ti fún yàn kan lóyún tẹ́lẹ̀ rí tí ó gbà. olúwa mm, mm, hmm. yóò lè jẹ́ àtipasẹ̀ àwọn pípù yìí òun lógun yìí tí ń wáyé mo ní kò ronú sí i ó dẹ̀ ń jẹ́ kí n mọ̀ pé kò sí nǹkan tó jọ. Hmm. mímọ ah, ìmọ̀lẹ̀ hmm, nínú gbogbo tẹ́ ẹ sọ̀kalẹ̀ yìí ṣẹfẹ́ gbọ́ kò sí tó jọ ń bẹ̀. ìyá kan èèyàn lọ bá àwa àbẹ́ ó ti kú ọmọ kan wà níbi iṣẹ́ èèyàn wá dáríjì kò ṣe tó bá lọ o ṣẹlẹ́ni tí èmi ń sọ̀rọ̀ rẹ̀ fún yín alààyè ni kò tí ì kú rárá ẹ sì ń rí ẹ ríra ẹ̀yin ò dá mọ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni olúwa. Mhm. jésù. kí ló wáá di kí lẹ̀ ń jáyà fún kí lẹ̀ ń bẹ̀rù fún kí ló tẹ kó gbó ẹ tẹ kó sáyà nígbà tẹ ti wá ọlọ́run wá mo sọ fún yín pé mo fẹ́ travel mo dẹ̀ ti lọ mo ti dèrè ẹ ti gbàwẹ̀ ẹ ti gbàdúrà ìṣòro tí mo dẹ̀ sọ fún yín ọjọ́ mẹ́ta la máa fi ṣe tẹ́ ẹ̀ bá darapọ̀ mọ́ wa lénìí ẹ dẹ́ darapọ̀ mọ́ wa lọ́la tẹ́ ẹ̀ bá darapọ̀ mọ́ wa lọ́la ẹ darapọ̀ mọ́ wa lọ́túnla. mọ́mi màá dúró báyìí báyìí màá darapọ̀ mọ́ yín lénìí. ẹ má darapọ̀. bẹ́ẹ̀ ni màá. praise the lord. hallelujah. agbára ọlọ́run àdúrà yín dẹ̀ máa gbà. àmín. ok mo ń bọ̀ ilé olúwa lẹ́wà kò sálejò nílé ọlọ́run ẹ fífún. àmì o jókòó jókòó. mọ́mí ẹ̀rọ ma ẹ̀rọ ma mọ́mí. ẹ kó àdúró tí wọ́n máa wọ ọlọ́run ajé kàdúrà wà gbà. àmì mọ́mí ìyàwó mi rè. mímọ́. ìyàwó yín ni eléyìí. mọ́mí mi ò níyàwó níwájú mi ò ní lẹ́yìn ó nìkan náà ni mo ní. ṣé bí mo sọ fún yín mo ní ẹni tó ń ṣe arákùnrin yìí ó wà láyé ó wà láyé kò tí ì kú ẹni tó ń ṣarákùnrin òun. ẹni èwo rẹ ẹni èwo mọ́mì ìyàwó ilé tèmi lélẹ̀ ìyàwó mi. ìyàwó ilé mo ti gbọ́ arábìnrin kí ló dé kí ni tó fà á kí ni arákùnrin ṣe fún ẹ tó fẹ́ ba ayé ẹ̀ jẹ́. èmi báyé ọkọ mi jẹ́ àmì ìṣe kankan fún un. má tẹ̀wọ́ kankan bíbáyìí sọ́mọ pé ilé ọlọ́run ni bíbáyìí èyí ò dẹ̀ kí ń parọ́ ní ilé mímọ́ tí o bá lọ parọ́ tí àwọn ogun ọ̀run bá sọ̀kalẹ̀ wọ́n á gbé ẹ yíra báyìí wàá máa fẹnu gbolẹ̀ ni tí o gbọ́ àṣírí ẹ̀ máa tún gbọ́dọ̀ àdúgbò ló bá máa tó ṣe. mi ì ṣe kókó fún un. Ah! ọlọ́wọ́ ó dáa kí nìkan tó fún un jẹ. Ah! Honey, what are you doing? What, are, what? Are... Kò rí bẹ́ẹ̀ o, mi fún ní kankan jẹ. Mi fún ní kankan jẹ àfi àfi. Bọ́lá hàn. Yes? yes. Why are you not picking my calls? náà mi ò fẹ́ pick. why. Eh, nítorí pé kò sí relevance kankan kí n pick kọlẹ̀ èmi àti ẹ̀ ò ní kankan pọ̀ mọ́ mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì ẹ̀kẹta o dẹ̀ fẹ́ gbọ́ nìyẹn oníkan tó ń wọ̀ ẹ́ ló fẹ́ máa ṣe then uh, I cannot pick your call because I am so done with you. You're done with me. Yes, are you deaf? I am done with you. You can never be done with me. Ah. Torí pé ìkọlà alábàkọ́ ẹ wà. Ah, ta ni ta ló kọ ta ni díò fagun Ṣé kò ṣe ni? I am so done with you. Aṣáájú mi náà too. Bridget lórí ọ̀rọ̀ yìí náà ló ṣe sorí kọ́ sí. dúró o gbọ́ kúkú òjò o ti fẹ́ domina àgbàdà nù tójú bá wá rọ̀ mọ́ nǹkan náà. wá ọmọbìnrin tá à ń sọ̀rọ̀ ẹ̀gàn tí ò bá wá fẹ́ ọkọ ẹ̀ mọ́ nǹkan kí ló fẹ́ ṣe. ẹ wo àǹtí mi kó má fẹ́ o ah, n bọ́ láwọn ti láìkó obìnrin ju ah, ẹ wo ṣé bí mo ṣe máa wọ tí màá fi lùs bọ́ láwọn náà ni. Bridget jẹ́ kí n bi ẹni bèèrè kan ṣó love bọ̀bọ̀ yìí ló tán. àǹtí mi mo love bọ̀bọ̀ yìí gan. mo fẹ́ kó farabalẹ̀ fún mi ní èsì kì í ṣe láti bí o láti ìsàlẹ̀ pin báyìí ni kò ti fún mi lésì do you really love him and you want to marry him. I swear I love him I truly love him. wo bí wàá fẹ́ hmm? wàá tuntun fẹ́ bẹ́ẹ̀ ni mo sọ. So wà á fẹ́ débi pé tí ọkọ ẹ bá rí obìnrin míì níta báyìí wọ́n máa jọ ọkùnrin lójú ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. wọ́n ti mi. ti ilé lóko bá lè dúkú dúkú dúkú. ẹ káyì ẹ kú jù. oògùn rẹ o abẹnú gọ̀ǹgọ̀ mo ti méwúrẹ́ dúdú mo fi bọ́ fá mo mágùtà bọ̀ lọ́dọ̀ mo fi bọ̀ sàn yìí ẹ ti sapá yín èmi náà sì ti sapá tèmi ẹ wo oògùn rẹ abẹnú gọ̀ǹgọ̀ márùn lóògùn mọ́sọ̀ bí èèyàn aláwọ̀ funfun bá ó di dandan kọ́rùn ọ̀wọ̀ kò jù bẹ́ẹ̀ lọ ẹ tẹ́wọ́ yín kẹgbà bẹ́ẹ̀ sì wá lò lélẹ̀ bẹ́ẹ̀ bá ti délé bẹ́ẹ̀ bá dáná tán ẹ gbìyànjú kẹ́ kù sínú oúnjẹ rẹ̀ báyìí bó bá ti ẹlẹ́fẹ́nu kan iná ràn òkú bàbá ńlá kó ẹ̀ tí ó kọ́ bẹ̀rù kò jù bẹ́ẹ̀ lọ tó bá ti ẹlẹ́ jẹ́ kò sí nǹkan mọ́ kódà tí obìnrin mi bá fi lè pè láti ta tó bá wọ ẹ̀yìn báyìí yóò máa dàbí ìgbẹ́lódù rẹ ni ah. ẹnì kankan ò tó wù mọ́. ẹ wo etí mo fẹ́ gangan nìyẹn. ọwọ́ alẹ́ wọ̀ ìwọ rere ẹni tẹ́ ẹ torí ẹ̀sẹ̀ gẹ́ni ẹ gbìyànjú kọjá pé òun ni ó jẹ́ o torí bẹ́ẹ̀ lóòbí bá fi lè jẹ́ wàhálà ni o gbogbo bí kíbi tẹ́ ẹ bá ń lọ báyọ̀ ọmọ tẹ̀lé yín lọ ni o ah. bẹ́ẹ̀ bá wọlé ìgbẹ́ yọ tẹ̀lé yín wọ̀ bẹ́ẹ̀ wọ bí tẹ́ ẹ fẹ́ sùn yọ tẹ̀lé yín wọ̀ kò síbi tẹ́ ẹ wọ̀ láyé tí ò ní tẹ̀lé yín wọ̀ kò jù bẹ́ẹ̀ lọ o ma ṣe yọ fúlà okay uh, oh my god mi dey ti fọwọ́ mi. okay can I. ẹ jọ okay all right ma'am ah lẹ ń bọ́ mi bí pé ẹ fẹ́ bọ́ ọmọ kékeré okay oh no this is too large can I cut out of it it's, it's large. já já gèjè. okay. níwọ̀n bá. Mm. Mm. Good. ti jẹun wọn kún wáyé. bébí ó mọ pé mo kí ń jẹun alẹ́ hmm, ẹ ti ṣú. o kò lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi kó má fi jẹun. ẹ ti jẹun ó ti jẹun ó ti taste ẹ̀yìn náà ti wà òkè. ọlọ́run Ísírẹ́lì yóò ṣe ẹ̀mí àwọn wo ni ìmọ̀júbà rẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀bà mi ṣé o ti mú kí n pẹ́. Excuse me, sir, for this ó fún mi lóògùn jẹ. i'm sorry. bridget why. i'm Dele. sorry. ó gbọ́ ni mọ́mí sọ pé bridget ló ó fún mi lóògùn jẹ. ẹ gbọ́ láwọn. why why ti bridget ṣe máa fún mi lóògùn jẹ she's she's my wife and i i love her why. gbogbo ẹ pátápátá ni mo gbọ́. bridget. gbọ́ láwọn mo fẹ́ kó farabalẹ̀ ọlọ́run ọba ti ń tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣé káríwájú ẹ̀ka dẹ̀rẹ̀ yín ìdílé please ẹ yájọ. yes sir. ẹ jọ torí ọlọ́run ẹ bá wa tan ìmọ́lẹ̀ sọ̀rọ̀ yìí kó yé wa yékéyéké nínú ìsèpáyà tẹ fi hàn wá a rí gẹ́gẹ́ bí ẹni pé arábìnrin fún ọ̀rẹ́ mi lóògùn jẹ oògùn tó dẹ̀ fún mi oògùn fẹ́ mi ẹ jọ torí ọlọ́run bísínẹ́sì ọ̀rẹ́ mi tí ò lọ dédé ẹ jọ ṣe oògùn yìí ló ṣokùnfà nǹkan tó jẹ́ kó dúró ni àbí kí ni oògùn tó fún ọ̀rẹ́ mi jẹ́ níṣe pẹ̀lú bísínẹ́sì yẹn. kí ló ń sọ yìí ṣé wọ́n gbọ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni ohun tí arábìnrin ṣe fún ọkọ rẹ̀ ni wípé obìnrin mìíràn gbọ́dọ̀ wo arákùnrin mọ́ gbogbo ọkùnrin láyé tó bá dẹ̀ bá ṣoríire tó bá ní àlùbáríkà obìnrin gbọ́dọ̀ máa fẹ́ràn rẹ̀ ni ó ti bá yé ọmọ ọlọ́mọ jẹ́ náà wọ́n rán oògùn níṣẹ́ oògùn wá jíṣẹ́ ju ibi tí wọ́n rán lọ bí obìnrin ṣe sá fún arákùnrin bẹ́ẹ̀ náà ni rere ń sá fún un bẹ́ẹ̀ ni ó wá ní kí ló wà ń bẹ̀ mẹ́wàá wà ń bẹ̀. sweetie please. take your hand off me please please well, what did I where, where did I go wrong. I, I, I had so many choices and I chose. Do not talk. Please, I beg you in the name of God. Do not touch me! Do not come near me! Do not mess with God! You don't know God! Don't. don't oh, I, I had so many women and I chose you and you did this to me. Please. Ayé máa le o. Esma. Oògùn tó tó fún mi jẹ ẹjọ́ ṣe máa bá mi ṣe nǹkan kí n pọ̀. Oògùn ti ṣe àdúpẹ́ wípé ààwẹ̀ àtàdúrà tẹ gbà kò lọ lásán ọlọ́run tó ń gbọ́ àdúrà ọlọ́run ò ṣe o kò sí wàhálà mọ́. ogun ti ṣẹ́ ó ṣeun bàbá bàbá ẹ máa ṣe ọlọ́run ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun bàbá. ọ̀dàdà. This life is full of calamities. Oh, da da. This life is full of nemesis. Oh, da da. This life is full of catastrophe. Oh, da Oh, da Oh, da da. This life is full of calamities kọ̀ dáadáa. This life is full of nemesis. Kọ̀ dáadáa. This life is full of catastrophe. Oh, Kọ̀ dáadáa. Kọ̀ dáadáa.